kò tí ì pé àdéhùn yẹn títí tí ikú fi padà wá dé tí aláàfin kádàrá kí kó mọ sọ́dọ̀ ẹ̀jẹ̀ ń dàrúrà bá àná bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. fasalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹni tó ṣàdéhùn láti fún wa ní nǹkan kan ṣùgbọ́n tó lọ́n kádàrà pé kí agarọ́ da kò ní tó lè fi pé àdéhùn tó ṣe pé òun fún wa ní nǹkan mọ́ ẹni tá a wá láàfún ní nǹkan wọn á ní ẹ̀mọ́kàn kó ń bẹ̀ òun yọ̀ǹda wọn á ní ṣé ó ti tó àbí ẹni tó ṣàdéhùn ọgbọ́dọ̀ san ìtanràn kan àkọ́kọ́ ni pé ẹni tó fẹ́ tó ṣàdéhùn kó wọ́n fún wa ní nǹkan tó bá ṣe pé àfojúsùn rẹ̀ lásìkò ìgbà tó ṣàdéhùn ni pé inṣàlá agbára wọn kà ọlọ́run padà wá kádàrà pé kágarọ́ dà á ní àyè àti báwí kàkà bíi ti wulẹ̀ òkèrè mà hmm. nítorí pé ṣe pé ọjẹ́ wa ní nǹkan kan àwọn àpò gbọ́dọ̀ san padà. Hmm dáadáa lásán ló fẹ́ ṣe sí wa hmm. dáadáa wọn ó bá déhùn dé àdéhùn tó bá déhùn kì í tún ṣe pọ́ fọlọ́n búra lórí ẹ̀ hmm. so àbúrò wọn á sàn taràn pé kíni ọlọ́run sọ pé má alẹ́ muhsinina min sabil àfààyè bá wílẹ̀ fún yín lórí ẹni tó fẹ́ ṣe dáadáa ó ṣe àbí ó lè ṣe ó ṣe tó bẹ́ẹ̀ ṣe lérò kò ṣe tó bẹ́ẹ̀ ṣe lérò àyè bá wí òsì sọ̀rọ̀ hmm. kò sí níta ara kankan tí ó ṣe. àyàfi tó bá yẹ pé kìlò náà òpùrọ́ burúkú ni ẹni tí ó lè ṣe ló ṣàdín òun ó ṣe àárín ti ṣẹ́ a je pé àmì je mọ̀nàfíkì nù mọ̀nàfíkì kò lè ṣàdín kó pè ẹgbẹ́ tí ọmọ jẹ́ lẹ́nu pé àdéhùn ọlọ́run ni èyẹ lọ nítorí pọ̀ dára ló hmm. kò ní pẹ́ àdéhùn so àmọ́ eléyìí wá jẹ́ pé nítorí pàgbára wọn kà padà ni ò lè ṣe mọ. ẹni tẹ́ ká sànù ga lò ẹ nídìí kẹ́ ẹ máa sọ fún pé ẹ mọ́jú kò mẹ́ má sọ ẹ jẹ́ lówó tẹ́lẹ̀ nǹkan kúkú jẹ́ lówó eléyìí hmm. jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n lẹ́nu tó wá ṣàdéhùn pé òun fún yàn ní kò yìí tí ì mọ́sẹ́ tó lọ́n fi mú sọ́dọ̀ bó tún lè léyìí. bẹ́ẹ̀ ni lópin ìgbà tí ò bá tí ì mọ́sẹ́ tó lọ́n ọba ẹlẹ́dàá wa fi mú sọ́dọ̀ àwa ò lẹ́tọ̀ọ́ láti fún ẹni tó ṣàdéhùn pé òun fún ní nǹkan ní nǹkan mọ́ ìgbà tí kò ti mú lọ. nítorí pé ikú mu lọ ó ti sọwọ́ dowó ẹlòmíì owó ò tún jẹ́ tiẹ̀ ma Allahumma àyàfi tó bá yẹ pé ọkọ̀ àkọọ́lẹ̀ rẹ̀ ó ṣe bí kọ́dà bó ṣe pé mo kú ẹni tí mo ṣàdéhùn tó ń fún ajẹ́ pé inú ọ̀dà kan nínú mẹ́ta gbogbo fi sílẹ̀ sáyé inú rẹ̀ láti mú nǹkan fún ẹni tó sọjọ lówó ni. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight nọ́mbà tí ẹ máa pè wọlé sínú fáwọn tó ń bẹ lọ́nà tó jìn rere plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí náà tí ẹ fi máa pò wọlé béèrè béèrè kan àbí kejì ní àárọ̀ yìí zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight uh, hello. hello. hello. èyí ọ̀dà náà ẹ jẹ́ kí kí a ṣe báyìí hello zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six uh, hello. hello. Àwọn àlejò. Wa aleykum salaam wa rahmatulah. Ó kọ́ ibi ẹtí ń pè o. Àfa Ṣáìdì látọ̀yọ̀. Ìbéèrè yín ìbéèrè mi ni wípé ẹni tí wọ́n ṣe ń tí ọ̀dà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́yà gbogbo àti mọ́tì tó wá sọ wípé òun ò ní mú mọ́ tó wà padà mú kí lè sàn rẹ̀. padà alhamdulilayi ẹni tí ó ti ń dẹ́ṣẹ̀ tó wá lóun túbá òun ní í ṣe má tó tún á padà sídìí rẹ̀ yóò tún túbá náà ni ìbáyìí náà lè sọ pé tẹ́sán bá dá yìí ẹ̀ tún tọ̀gbọ̀n náà ni nígbà tó ti túbá ó wa wá padà sídìí ẹsẹ̀ ó tún túbà náà ní orí à ń tún ìtúbà wá ṣe náà là wà tí kò fìdí. Hmm. àmọ́ tó bá ti wá sọ pé màá mo ti ní màá túbà tẹ́lẹ̀ tí mo tún wá padà sídìí rẹ̀ ẹ jẹ́ máa dẹ́ṣẹ̀ sójà rí á àmì pé àkọọ́lẹ̀ tí ò dá níbẹ̀ fún yàn. ẹ̀yin tẹ̀sí súnmọ́ ẹni tí ń hùwà ẹ̀ṣẹ̀ yẹn tó ti túbà ẹ̀yin náà má filẹ̀ lẹ́yìn ìgbà tẹ̀lé kó túbà hmm. ẹ máa bá a ṣe ẹ sì máa fà lọ àwọn àyè tó dáa ibi tí ó ti jìnnà sáwọn àwọn abú irú ètí ń hù tẹ́lẹ̀ yun eléyìí tí wọ́n ràn lọ́wọ́ pé pẹ̀lú ògùn ọlọ́run orí ìtúbá tó dáhùn òní òkú lé lórí ṣùgbọ́n tẹ́ bá ti lè jẹ́ pẹ́yìn náà dágun láti lẹ́yìn ìgbà tó ti lóun túbá irú àwọn ọ̀rẹ́ rẹ̀ àtijọ́ tẹ́ pé wọ́n máa jọ hùwà àbàjẹ́ wọ́n máa jọ ṣàìdáhùn tó bá yẹ pé irú wọn nìkan náà lókù tí ó tún máa dọ́dọ̀ rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé wọ́n padà tún rí fà padà sídìí ìbàjẹ́ náà ni. sòwò àǹbùkátà kọjá pé a bá pa àwọn ọ̀rẹ́ ń dà a sì bá pa ibi tí ń gbé ayé padà síbi tó dáa tí ó wà ládùúgbò àwọn èèyàn rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run yóò padà fi nǹkan tí ń ṣe tí ò dáa lẹ̀ kọ́lọ́run ọba ẹlẹ́dàá ó lé gbogbo àjìnà sáìdá. àmín. hello. hello. ó kọ yín o. ẹ pé ètò adéwálé sọ̀rọ̀ láti ọgbà. ìbéèrè yìí. ìbéèrè mi ni ìbéèrè ọ̀tọ̀ rẹ kí. ọ̀dà ẹ ṣé o zero nine zero five one six four five four three eight ẹ jẹ́ kí n mú ìbéèrè ilé ìwà wọ́n ní ẹni tó ń ta sìgá tó ń gbé oúnjẹ fún èèyàn jẹ láti jẹ àmọ́ tí èèyàn kọ̀ láti gba oúnjẹ wípé haram ni àmọ́ tó tún wá gbé oúnjẹ yìí kan náà ó tó ń gbé oúnjẹ fún ẹlòmíì tó jẹ́ pé àlejò lòun tiẹ̀ yìí pé kóun máa jẹ wọ́n ní ṣé a lè sọ fún irú àlejò yẹn pé kó má jẹ oúnjẹ òun pé haram ni àti pé ṣé a lè gbé irú oúnjẹ yẹn fún ẹran ọ̀sìn jẹ láti jẹ. alhamdulilayi ẹni tí máa ń tan tọ́lọ̀ ọba ẹlẹ́dàá tó ṣe léwọ̀ bíi igbó bíi sìgá bíi ọtí sẹ́pẹ̀ nǹkankan hmm. irú àwọn tí wọ́n ń ṣe irú nǹkan báwọn tá a bá ti mọ̀ pé tí wọ́n ń ṣe yẹn ọ̀kan nínú tọ́lọ̀ ẹlẹ́dàá wa ṣe léwọ̀ ni á kìlọ̀ fún wọn á hmm. sì pàkíyèsí wọn lọ síbi pé kí wọ́n pa títa ntí torí kò sí iye tá a lè pa ńbẹ tó lè jẹ owó rẹ̀ owó bú náà ló máa ń sábà jẹ mm. èèyàn sì lè tára rẹ̀ rírere láyé òní bá dáadáa pàdé ǹdí rẹ̀ tó bá di lọ́la kìyàm. ṣùgbọ́n bá ti wá pàkíyèsí irú onítàn ó ti mà ẹ sì sọ fún un àmọ́ gbọ́kọ̀ gbà tó gbogbo tó bá tara owó yìí tó bá fi ṣe fún yín ní dáadáa ẹ má gbà ó nítorí tẹ bá ti gbà lọ́dọ̀ rẹ̀ pín ẹ̀ ràn lọ lórí ìwà àbàjẹ́ nù ọlọ́run lè dáa pa wá láṣẹ ó ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan dáadáa ṣíṣe àti ìpáyọ̀ ọlọ́ni kẹ́ ẹ máa ran ara yín lọ lé lórí ẹ máa ran ara yín lọ lórí àti sẹ́lọ̀n àti lórí àti tako ẹnu àlọ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa torí de eléyìí ẹ má gbà tó bá sì rẹ́nìkan tó fẹ́ gbàrú rẹ̀ ẹ kọ̀ fóònù náà láti gbà bí tọmọkọ ọmọ tó ṣe pọ́wọ́ tí ò tí ì tètè kọ̀lánà míì tó fi lè rí máa tó fi tó lè máa rí jẹ tó ti lè máa rí mu so wọ́n á sọ pé iṣẹ́ tí bàbá rẹ̀ ń ṣe haramu lówó tó ń kó jọ ń bẹ̀ ah ọ̀dájú pé ibi tí ọ̀pọ̀ kù wọn <laughs> ni wọ́n kọ lẹ́tà sí wọn hmm. ó ṣe sùúrù títí tọwọ́ rẹ̀ ó fi tẹ̀kú dà torí tọwọ́ ọmọ ọba tẹ̀kú dà kì í béèrè kú tọ́pa bàbá òun tó bá ṣe sùúrù tí wọn náà bá fi di pé ọba fi tó ẹni tó ṣe pé wọn náà ń ṣiṣẹ́ òun lówó tiẹ̀ ọkọ ti àwọn òbí rẹ yẹn pé n tó ń ṣe kò da owó burúkú lówó yìí. Hmm. àwọn náà bá wọn ń pìtàn pé ní la fi bẹ́ẹ̀ ni bá a ti ṣe wí nù sáàmù pé ń gbà ó ntí ìdákan màsọ́kan ntí tí ìlágbára àti máa dówó tèmi ní. Hmm. àmọ́ ní ìsìn báyìí mi lè gbà mọ́ náà. zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa sọ fún ẹgbẹ́ rẹ̀ darapọ̀ wá ní ìkànnì youtube kẹ́ mọ̀ wá bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ketekete ẹ máa fi ọlọ́dún níbi lò wá ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀lọ́ ó kọ yín o. ẹ̀lọ́. ó kọ yín bí ẹ ti ń pè o. Abubakar Jibril láti ọjà wá sí. ìbéèrè yín. ẹ jọ ìbéèrè tí mo bẹ̀rẹ̀ ní ṣé israel àti iran tó ṣe o ṣé ní inú àlá ló ṣe ni àbí ní gbangba ló ṣe tí mo fẹ́ mọ̀ ní ẹ̀ka fún. alhamdulilayi ìrìn àjò òru ilé ìtọ́lọ̀ mọ́nàbí sallallahu alaihi wasallam ṣe láti mẹ́kà lọ sí baitul maqdis ní jerusalem àti gbígbé tọ́lọ̀ ń gbé láti ibẹ̀ lọ sí sámà láti sámà kìíní tó fi dé sámà kejì kọjá abẹ́ẹ́ pẹ̀lú ẹ̀mí àtara iná lọ́lọ́run bá mọ ìrìn àjò yìí báyìí. ó ń bẹ nínú àwọn olùmọ̀ táwọn ń sọ pé mi rẹ̀ lásán lórí ìrìn àjò yìí hmm. ṣùgbọ́n ọ̀rọ̀ tí ò ṣe déédéé ni ọbọ̀ àbúradà sọkúsọ. eléyìí tó dọ́gba ọ̀nà ni pé àti ẹ̀mí àtara rẹ̀ iná lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ló fi gbé ìrìn àjò yìí. ẹ̀gbọ́n tó lọ́n sọ ni subhanalladhi asra bi abdihi إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ọlọ́run ọba ní ògo ni fún ọlọ́run ọba o tó mú ẹrú rẹ̀ rìnrìn àjò ẹrú kìí jẹ́rú pẹ̀lú ẹ̀mí lásán ẹrú kìí sì jẹ́rú pẹ̀lú ara lásán àtẹ̀mí àtara ọ̀nà ni máa jẹ́ èèyàn ọlọ́run ọba mú rìnrìn àjò òru láti mọ́ṣáláṣí mẹ́kà bọ̀ tó fi dé mọ́ṣáláṣí al-Aqsa ní Baitul Maqdis torí ká lè bá fi hàn ká lè bá fi apá kan hàn nínú àwọn àmì àwọ̀ ọlọ́run sẹ́mi rẹ̀ lásán wọ́n wàá fámi hàn ni wọ́n wàá dé ní ipò ńlọ́ọ̀bì kan àìmọ ibi tẹ́yìn náà ti lọ lójú àlà ìbẹ́lómi inú wa nísìn kò dé Cambodia rí ọmọ bí Cambodia ti ṣe rí lójú àlà ẹlòmí ògùn bàálù rí ó alára tiẹ̀ ti hùyẹ́ tó ti fò lójú sámà lóru òní gbogbo rọ̀ àlọ́ lásán àlá lásán òǹkọ́ ni nǹkan tó lọ́wọ́ bá ń tọ́ka sí pàápàá ànábì rìnrìn àjò tààrà tẹ̀mí so ńlọ́wọ́ bá fi mọ rìnrìn àjò yìí òun ló túmọ̀ sí àmì ńlá tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kò lè já mi ńlá o torí ẹ̀ ó rìnrìn àjò tí wọ́n máa foṣù kárìn láàrin òru kan ọlọ́ ó dé jù bẹ́ẹ̀ lọ tún wá ọlọ́run tún gbé lọ sí gbogbo sámà ó tún fi tayọ sámà keje ó sì tún dé kó tó di pé lẹ̀ máa. Hmm ẹ̀rí ńgbà táwọn èèyàn ń bi léèrè tí wọ́n ní kí lẹ rí kí lẹ rí bóòlù ọ̀la rí ìwọ tó ò débẹ̀ rí ànábì sì ń ròyìn fún wọn bí ìgbà tíbẹ̀ wà wọn ju wọn ní ìsìn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Hmm. hello ìyá ó ti já zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín jíjẹ́ tí ń pè ọ́. amakunla láti òkè òde. ìbéèrè yìí. mo ní irú àwọn àzùkárù wo ló yẹ kéèyàn máa tẹjú jù lórí mẹ́wàá àgbẹ̀yìn yìí. sọ ọ̀dà. alhamdulilayi ìyá ńlá wa aisha radiyallahu anha wọ́n bi anabi sallallahu alaihi wasallam léèrè ìjẹ́ tọ́lọ́mù bá fi mí ṣe kóńgẹ́ àti rílẹ̀ lọ́tọ̀lùkadìrì irú àdúrà wo ló yẹ kí n máa ṣe anabi sallallahu alaihi wasallam ní kó máa sọ pé allahumma innaka afuwan tuhibbul afwa fa'fu anni allahumma innaka afuwan tuhibbul afwa fa'fu anni yẹn ni pé wọlọ alámójúkúrò ni ọ ó sì nífẹ̀ẹ́ sí ká sàmójúkúrò sàmójúkúrò fún mi hmm. torí gbogbo ẹni tọ́lọ́run bá sàmójúkúrò fún tí ò tiẹ̀ fi ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ò fi bí àtẹnitọ́ bá ṣàforíjìn fún kódà kó ṣe kó ti jìyà ẹ̀ṣẹ̀ kó tó wá foríjì tí ẹ ti dire o nítorí pé ẹ̀ṣẹ̀ náà ló máa ń kọ dínà gbogbo rẹ̀ ẹni abá sì ti ṣàforíjì fún tá a ṣàmójúkúrò fún lẹ̀kùn rẹ̀ ti sí fún kọlọ lẹdà kọdàkùn kó sí lẹ̀kùn fún wa. eléyìí ò túmọ̀ sí pé òtún lè ṣàdúrà kan míì láti tọrọ nǹkan míì lọ́dọ̀ ṣùgbọ́n tá a bá sẹ́mọ lórí eléyìí ó tó ó tó tó púpọ̀ Hmm. torí pé orí gbogbo orí ń bẹ nù rẹ̀ allahumma innaka afuwan tuhibbul afwa fa'fu anni a sì dúpẹ́ fọlọ́n pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí ni wọ́n mọ̀ ẹni tí ò mọ̀ kẹ́ni tó bá mọ̀ kọ́kọ́ fún lọ́nà tó fi jẹ́ pé yọ̀pọ̀ nínú àdúrà wa tá ṣe láwọn òru mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan yìí. Hmm. jazakumullahu khairan zero nine zero five five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six. hello. hello salaamaleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh wo kàn yín bí ẹ ti ń pè. yóò pàtẹ mi ní rasheed hussein láti uk. láti. láti uk united kingdom. naam ìbéèrè yìí ìbéèrè mi fún àwọn ṣẹ́ẹ̀kì wa ni pé gẹ́gẹ́ bá a ṣe wà pé lábẹ́ òfin ọlọ́run bí èèyàn bá wà ní ẹni tó jẹ́. hello. hello. ṣàlùwà wà látàn. hello. naam à ń gbọ́ yín ó bírèkì tẹ́lẹ̀ wà ń gbọ́ yín báyìí. náà téèyàn bá wọ ìbọ̀sẹ̀ tó mhm. jẹ́ ẹni tó yẹ pé ó wà níbẹ̀ kò já ìrìn àjò ìgbàláyè wà fún kó jẹ́ odidi ọjọ́ kan lẹ́yìn ìgbà tó bá ṣàlùwàlà tó wọ̀ ó lè fi um, ó lè kó máa fi ọwọ́ pa ìbọ̀sẹ̀ yẹn ṣùgbọ́n tí um, èèyàn bá wá ṣe àlùwàlà ó ti wá wọ̀ ìbọ̀sẹ̀ yẹn fún àpẹẹrẹ bóyá ó wọ̀ ó ṣàlùwàlà yẹn lásìkò lóhùr ní bí àná tó wá wọ̀ ìbọ̀sẹ̀ náà ó wá fi ó wá pa ìbọ̀sẹ̀ yẹn títí títí lẹ̀ ṣu tó fi kí ìṣáì hmm. tó tó fi di fájìrì láàárọ̀ yìí kò wá rántí bẹ́ẹ̀ dẹ̀ ni kò bọ́ ìbọ̀sẹ̀ yẹn tó fi wá di àsìkò ìṣáì tiẹ̀ ìyẹn fi hàn pé ó ti kọjá um, ọjọ́ kan yẹn àwọn àrùn zohori asiri magriba aṣa tuwaki tó ṣe wàá rántí báwo lè kí ni ìdájọ́ lórí eléyìí. tó ọ̀rẹ́ alhamdulilayi ẹni tó wọ ìbọ̀sẹ̀ tẹ̀sán islam tó fún láǹfààní kó lè máa fọwọ́ pa fún wákàtí mẹ́rìnlélógún fẹ́ni tí ń bẹ́ńlé ǹjẹ́ tó bá ti fi ìbọ̀sẹ̀ náà sílẹ̀ tayọ wákàtí mẹ́rìnlélógún tí ń sì ń fọwọ́ pa tó ti tara bẹ́ẹ̀ sí àwọn sọ̀làwátì kan pẹ̀lú fífọwọ́ pa ìbọ̀sẹ̀ tó fífọwọ́ pa lásìkò rẹ̀ ti jó tán hmm. ṣé sọ̀láàtì tá wá ṣe láàrin yẹn ṣé ó lálàáfíà bí ò ní lálàáfíà ṣáájú eléyìí ẹ̀rí pẹ̀sìn Islam gbogbo àlàyé tí ká máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ lẹ́yìn tó bá jẹ́ pé a ti ṣàlù aláwa pé kó tó di pa wọ ìbọ̀sẹ̀ sẹ́sẹ̀ wa méjèèjì ìsìláàmù sàmì sí ìgbà wo lábẹ̀rẹ̀ sí ní ka àkókò yìí báyìí ṣé láti ìgbà tí a ti kọ́kọ́ ṣàlù àlá lẹ́tì máa ka twenty four hours yẹn ni àbí láti ìgbà tí àlù àlá yín kọ́kọ́ já lẹ́tì bẹ̀rẹ̀ sí ní ka twenty four hours àbí ìgbà tí ẹ kọ́kọ́ tún àlù àlá ṣe lẹ́yìn àlù àlá alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ fi wọ bọ̀sẹ̀ hmm ṣé ìgbà tẹ kọ́kọ́ wọ̀ bọ̀sẹ̀ ni àbí ìgbà tí àlùwàlá ń kọ́kọ́ já àbí ìgbà tẹ kọ́kọ́ fẹ́ẹ̀rẹ̀ ní o àlùwàlá yín. Hmm. so ètí sẹ́rí aṣọ tọ́dọ́gba ni pé ìgbà tẹ kọ́kọ́ tún àlùwàlá sí ní twenty four hours ó ti bẹ̀rẹ̀. Hmm. ẹ̀yin sàlùwàlá ní ìsìn lákòókò dóhùr lẹ́ fi wọ̀ bọ̀sẹ̀. àlùwàlá yín yẹn ó sì ń bẹ títí di sọ̀láàtù làásù ẹ fi ṣe sọ̀láà ní àásù. ẹ̀yin àásù ìlàlùwàlá yìí já àkókò sọ̀látùl magrib lẹ tún tún àlù aláàmì ìṣe àjẹpẹ́ twenty four hours ń bẹ̀rẹ̀ látàkókò magrib yìí hmm. yóò tán lọ́la ní dédé àsìkò magrib. Hmm. so eléyìí túmọ̀ sí pé bẹ́ẹ̀ lẹ́sìn máa iye sọ̀láàtì tẹ́ ti ṣe ní ìsìn láì jẹ́ pé lálùwàlà kápẹ́ sọ̀láàtì tẹ́yìn ṣe pẹ̀lú àlùwàlà alákọ̀ọ́kọ́ tẹ́ fi kọ́kọ́ fọwọ́ pa ìbọ̀sẹ̀ yín sọ̀láàtì bọ́ọ̀rù níbẹ̀ ṣe pé ẹ wá tún àlùwàlà mi ṣe ajẹ́ pé láti sọ̀láàtù làásùrì yẹn lẹ́ti ka twenty four hours èyí tó túmọ̀ sí pé ẹni sọ̀láàtù làásùrì tí ẹ ṣe lọ́jọ́ yẹn ẹ tún ní sọ̀láàtù maghrib tẹ̀ ṣe lọ́jọ́ yẹn ẹ sì ní sọ̀láàtù ìṣà tẹ̀ ṣe lọ́jọ́ yẹn ẹ tún lásùbà tẹ̀ ṣe lọ́jọ́ kejì ẹ ní sọ̀láàtù zuhur tẹ̀ lọ́jọ́ kejì sọ̀láàtù làásùrì ibẹ̀ lẹ́ẹ̀tì wá tún sọ̀láàtì yín lẹ́ẹ̀tì tún ṣe hmm. torí pò ń dájú pé ẹ láì lálù àlà hmm. eléyìí jẹ́ òṣèjì. zero nine zero five one six four five four three. aleykum salaam wa rahmatulah ọkọ yín o. àmọ́ kí ní ẹ kú owó ọpọlọ ní ìlú jọba o. àmín ẹ ṣé o. ọlọ́wọ́ tà lè kún mímọ́ o. àmín. ọlọ́wọ́ tà lè kún àlùbáríkà káfà wa náà o. àmín àmín. ìyá ṣáà ìdílé ń sọ̀rọ̀ láti tàjá. ìbéèrè yín. ẹ dákun béèrè mi ni pé sọ́ọ̀tù wa ọmọ ẹni tí ó jẹ́ obìnrin tó lè fẹ́ ọkùnrin tó jẹ́ kristian bọ́ bàbá rẹ̀ sì ṣe mùsùlùmù gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ṣe wà nínú islam gangan èlé má fún bàbá rẹ̀ ní nǹkan àwẹ̀ nínú gbogbo àwẹ̀ pátápátá tó ti jẹ́ kristian tó lọ́ọ́ fẹ́ lèmi tó fẹ́ fún náà bẹ́ẹ̀ ẹ kó tiẹ̀ ní ṣíṣe. ẹ̀sìn islam kò kọ́ pé kí ẹni tí èsì mùsùlùmí kó bu mùsùlùmí lẹ́bùn ṣèyàn lè gbà àmọ́ kò gbọ́dọ̀ fi sun pé rọ̀mọ̀gàn gẹ́gẹ́ bó ṣe ní fàgbò léyà wá fún mùsùlùmí nìsín kọ ìwé sì ṣe mùsùlùmí wá ní kí n fi ṣe léyà léyà bá o <laughs> tí léyà ń bá ní tùmọ̀ kí lórí tìwọ náà bá wa ṣe islam. Hmm. Hmm. zero nine zero five one six four five four three eight hello. wa aleykum salaam wa rahmatulah awo kọ́ni gbẹ̀dí ń pè o. ìbéèrè yìí àti olùrànlọ́wọ́ náà mùsàlùkọ́ bẹ́ẹ̀kà. àmín àmín. ẹ̀sìn dàpọ̀ ìpínlẹ̀ dájọ́ olóògùn ọmọ ẹ̀kẹ́lẹ́ tó ń ta ọtí wá kíríkì kó wá tẹ̀sí wá tọ́jú òun ní ṣọ́ọ̀pù rẹ̀. ṣé ìpínlẹ̀ dájọ́ ju rẹ̀ fẹ́ kọ̀tún fẹ́ bẹ́ẹ̀ tàbí ẹni tó ń ta ọtí tó ń gbé kó wá ìwé àjàlọ́ mẹ́rin ṣé ní kò ṣé ẹ̀sìn dàpọ̀ sílẹ̀ ẹni tó yẹ pé ó mà nípa báńsẹ̀ ń pogun ìtọ́jú aláàárẹ̀ hmm. tí ẹnìkan tí ló ń ta wọn sáwọn lè tọ́jú rẹ̀ káwọn tiẹ̀ tún lọ tọ́jú rẹ̀ títí ń tọ́tí rárá ọ̀ ẹ́ tọ́jú rẹ̀ kò sí nǹkan kan fún pé kó tó kú kò ní tọ́tí hmm. yóò di mùsùlùmí òun náà dání tí ń sin fi tọ́jú rẹ̀ nù àmọ́ kí wàá bí kú bá lọ ka yín má bẹ̀ ń kọ́ kí lẹ́yìn fẹ́ ká máa sọ ń pa yín hmm. bàbá aráfá tó kú sílé ọtí hmm. so ẹni tí wọ́n máa sọ pé wọ́n máa lọ tọ́jú aláàárẹ̀ ni àwọn oníyàn oníyàn hmm. ìròyìn burúkú ń tẹ̀lé yín kánú eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n á ní ẹni táwọn bá jẹ́ pé àwọn tó ń ta oògùn báà àwọn ń kó oògùn ṣé àwọn lè máa ta fún gbogbo àwọn èèyàn náà kò bá jẹ́ pé sẹ́tíǹsì ọ̀dà ah, ọlọ́run ọ̀bẹ ọkọ̀ ọmọ wádìí iṣẹ́ táwọn èèyàn ń ṣe hmm. níṣẹ́ mo fẹ́ ra paracetamol lọ́dọ̀ rẹ̀ wàá béèrè iṣẹ́ tí mò ń <laughs> ah, nígbà tí èsì pọ̀ fẹ́ kán àbùkù ṣò <laughs> ta paracetamol fún mi o sì gbowó tiẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́. ẹ̀rọ maaleykum ah. <laughs> salaam wa rahmatulah o kọ́ yín ebi ẹ ti ń pè o o kọ́ yín o ìpè mi ti rí inú. hello. hello. hello sàmà ìgbà bẹ̀rẹ̀. wa aleykum salaam wa rahmatulahi wa kàtó kan ibi ọtí ń pè. orúkọ mi ni yusuf latoka lẹrẹ ògbọ́nsẹ̀. ìbéèrè yìí. ìbéèrè mi ni wípé nípa àfẹ̀tọ́sọ́nà union islam tí ọ̀dà tí èèyàn máa lo ìlànà yorùbá tí wọ́n gbé kalẹ̀ nípa pé kéèyàn máa lo òkà sí ọwọ́ àbí kẹ́yìn máa lo bẹ́yà kóró kan tí obìnrin lè kóró tí kò sí ní jẹ́ pé yóò dé ní oyún àbí pé etí àníbi ọmọ mi kò tẹ́ tẹ́lẹ̀ tí wọ́n sọ wípé kẹ́yìn máa yọ àtàkàrí èèyàn tí èèyàn bá yẹ pé èèyàn bá ti fẹ́ ìdíje sí ara obìnrin lọ́tọ̀ sílẹ̀ yìí lọ́dọ̀ tí wọ́n bá ṣàlàyé lórí rẹ̀. alhamdulilayi akókò rẹ̀ nílò kàókà kìnnì hmm. ẹ̀rọ kan kóró a nílò gbogbo eléyàn mm. torí pé mùsùlùmí là wà gbọ́ndọ́ láti ní ti bí ẹ bọ́ bí ogun kan tí ó sọ pé wọn náà gbọ́ gan aláàrò lè ṣàlàyé bá ṣe ṣe mm. sọ̀rọ̀ tó ti jẹ́ pé ó ní nǹkan míì nù Islam kò gbà pé ká lò mm. ètò wọn sọ pé àníbi ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́ náà wọ́n sọ pé tí ń bóbìnrin lò kẹ́ yọ abẹ́ kó tó di pé ẹ dà sọ ànábì wọn náà lára tọ́ba àwọn kò bá ṣe sí ní tó burú hmm. so eléyìí náà nìkan tá a rí nínú Islam pé ẹni tí ò bá fẹ́ kíyàwó lóyún nìsín so wọ́n bá ń bá a lò wọ́n bá débi pé ọ fẹ́ dà yóò yọ kúrò ní ti ìyàwó kó sì dà síta hmm. bá fi hàn án pé tó obìnrin ni ara náà dà sí ẹlẹ́ẹ̀kejì ọgbọ́dọ̀ wa lọ mọ̀ dájú pé àìdásíyàwó rẹ̀ la kò túmọ̀ sí pé tóbìnrin bá lọ lóyún lẹ́yìn tó bá lóyún oyún ọmọ àlè ló gbé wá bọ̀ ọ́ hmm. nítorí pé àsìkò tí wọ́n ń bá a lò tó rò pé ta lọ da gbogbo dídà rẹ̀ sí òun hmm. kínkín nìkan lè ti kàn sínú ìtọ́nà hmm. sì fẹ́ dáyà náà kì í ṣe ń tọ́ lọ títì ọ̀rọ̀ kínkín náà ni ọlọ́mọ abẹ́ dá iye èèyàn tó yẹ kó jáde lára kínkín nìkan ilé yín ò ní gbá yẹn. so nígbà tí wọ́n lọ lóyún lẹ́yìn rẹ̀ wá ní ẹ̀yìn mi ò lè gbá ní tó ṣe pé tó ṣe pé kí n. ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Hmm. Hmm. hello. hello. naam ó kọ yín. ó kọ yín o. àfa àlùfáà ṣáà láti òkè lógun lọ́yọ̀ọ́. ìbéèrè yín ìbéèrè mi ni wípé ọkùnrin àtobìnrin tí wọ́n dáná àwẹ̀ fúnra wọn tí wọ́n ò sojìkì fúnra wọn tí wọ́n ò sojìkì fúnra wọn dáná àtàlẹ́ nǹkan ìṣèbéèrè tuntun lélẹ́yìí gbogbo yẹn náà kọ́dà àwọn màmá bàbá tó jókòó di rẹ́díò oníjà tó ń sọ pé àáké ni tá a ti gbọ́ a ti gbọ́ ọ̀dà rẹ̀ kọ́dà kọ́ mẹ́jọ náà sáré kí wọ́n bá tẹ̀gà bá jọ wà ọ̀daràn ni wọ́n. sọ pé àwọn ah, yẹn ṣe àlè kọ́ máa hmm. gidi. Hmm. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. o kàn yíyọ jí ń pè o. lópọ̀ ló fẹ́ láti sábà gbọ́n sọ. à ń gbọ́ yín. mo fẹ́ béèrè béèrè ni pé àwọn oṣù ọwọ́ tá a wà ní sáyé àsìkò ọ̀rọ̀ wá tó ta fẹ́ sí o àwa wá tó bí àwa ti gbà rí i pé ìyá wa ṣàgbé ẹ̀sìn ìdílé rẹ̀ kọ́ wà ìyá ṣàfihàn ìyá ṣe ìfẹ́ láàyè ní sàkóyọ̀ wa ń sàrí pé ó ti rò pé tó ti kí bí àwa nìyẹn kọjú sí ẹ̀sìn sí wọn yẹn. ṣé a máa pín ọ̀rọ̀ tí mo àbí báwo ń gbà. alhamdulilayi tí ìrora bá ṣẹlẹ̀ ń jọ mi ẹ ń wá bíi tí mọ́ṣáláṣí bá wà ń tòsí yín ọdúpẹ́ fọlọ́ gbogbo bíi tẹ bá wà ó lè má pọ̀ á rí mọ́ṣáláṣí kan hmm. mọ́ṣáláṣí kan pẹ̀lú ògo ọlọ́ inṣàlá wọn à ní kọ́ pàkọ́sá kìbìlà. Hmm níbi tí wọ́n fi ṣe kébìlà mọ́ṣáláṣí wọn sì ní kọ̀gbẹ́ sí ẹ fi bẹ̀rẹ̀ fi ṣàpèjúwe ibi tó yẹ kó jẹ́ kébìlà. Hmm. so tí ò bá tún wá rọrùn báwọn ibi tó rùn gbà yọ torí pé ibi tí kébìlà wà sí wa láfíríkà ti wá ń bì ibi tó rùn gbà yọ ni hmm. torí ẹ̀rọ bá ti kọjú síbi tó rùn gbà yọ ti kọjú sáà kébìlà tẹ́lá ti wá sí rẹ́ẹ̀sì sí tẹ́ wéyìn ẹ̀ tún sọ láti ń ṣe ní ìsìn hmm. kò gbọ́dọ̀ iye sọ láti tẹ́ ti ṣe ń ṣáìtì bẹ́ẹ̀ ẹ tètè ṣe lónìí kò gbọ́dọ̀ dọ́là gbèsè ní tẹ gbọ́dọ̀ san padà. Hmm. hello. hello. ọkọ ń yọ sí ń pè o. a ti ẹ̀rí aláàfin àti ọkọ. ìbéèrè yín. bẹ́ẹ̀ ni adábẹ́rẹ́ mi pa bẹ́ẹ̀ tí mo yọ àlùfáà ara ti yọ orí mi mo tó yọ yọ lórí ìgbòho. ọ̀rẹ́. alhamdulilayi ìbéèrè tí màmá yìí ń ṣe ó pàtàkì kí wọ́n sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí àwọn ẹni tọ́lọ̀ ń bò láti rí tí wọ́n ti ní ká yọ zakat àwọn èyí fẹ́ kí wọ́n béèrè rí béèrè báyìí bí ìgbà tí wọ́n fẹ́ gbowó wọn ni. àìsàn àgbẹ̀ bá a ṣe bẹ̀rẹ̀ mójútó sọ̀dá náà náà mójútó zakat so ẹni tọ́lọ̀ ń bá fún lówó lónìí tó ti ń lọ bí one point eight something kásá pé one point one point eight five àbí one point nine million mílíọ̀n kan àti ọgọ́rùn-ún mẹ́sàn-án ẹgbẹ̀rún náírà sọ ẹni tọ́lọ̀ ń bá ti fún nírú owó yùn jù bẹ́ẹ̀ lọ kìí ṣe lónìí olónìí náà lẹ́yọ̀ ẹ sì rò owó yín tẹ ní tó bá pẹ́ alátẹ̀ní àtòwó tẹ lápò àtòwó tó wà lórí àtẹ ẹ sì rò gbogbo ẹ̀ papọ̀ kápẹ́ owó yìí lọ bí three million ẹ kọ́ déètì ònílẹ̀ ẹ rí i pé òní níjọ́ kẹrìnlélógún nínú oṣù Ramadan onílẹ̀ jólówó àkọ́kọ́ nínú ìṣirò hmm. ẹ máa bá bísínẹ́sì yín lọ ẹ máa ná ẹ máa lò nínú owó yín ẹ máa fi ṣèyàn láǹfààní bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ tẹ́lẹ̀ náà tó bá wá di ijọ́ kẹrìnlélógún Ramadan ọdún tí ń bọ̀ ẹ tún wá gbé gègé léye tẹ ẹ ní àti iye tẹ ẹ lé sírò owó ọjà tẹ ẹ ní lórí àtẹ̀sí hmm. ọlọ́run tún ní kówó yan kó tún jẹ́ pé ó tún ká ó tún jù bẹ́ẹ̀ lọ owó ti wọ four million lápèjúwe hmm. ẹ wá yọ ìdá kan nínú ogójì a jẹ́ pé ẹ̀ẹ̀mí ìyún lẹ́bẹ̀rẹ̀ sí ní yọ zakat hmm. torí pọ́dún kan ti yí lórí owó yìí ìdá kan nínú ogójì tẹ́ yọ pé ìrà ní mílíọ̀nù mẹ́rin ìdá kan nínú ogójì èló lọ́jọ́ hmm. six hundred thousand hundred thousand péré hundred thousand péré nìyẹn ọyọ ẹ dákun kí là ń sa àwọn sí ọlọ́run tó fún mi lówó títí títí títí tí ó fi pé mílíọ̀nù mẹ́rin ọlọ́run á ní kí n yọ ọgọ́rùn-ún ẹgbẹ̀rún péré nínú mílíọ̀nù mẹ́rin lẹ́yìn ọdún kakúmá tí èsè lójoojúmọ́ tí èsè lọ́sẹ̀ọ̀sẹ̀ níjọ́ tó kọ́kọ́ ní kọ́ ló tún yọ so nítorí ìdílé ẹja tẹ̀lé tọ́lọ́ nítorí kó wọ́n mọ̀ bá dọ̀ràn sí wa lọ́rùn gbà kú torí rẹ̀ ìdá kan nu ogójì lásán lẹ́yọ̀ ọlọ́run sì ní kẹ́ kó fún Eh, bóyá àwa tá à ń sọ fún yín pé ẹ yọ zakat kábà wá pé torí tiẹ̀ tí ó gbà ni o <laughs> so eh, ọlọ́run pé àwọn lè máàmù ni ẹ fún òpá àwọn ẹni tó dá lè kí ó lẹ̀ ni ẹ fún hmm. àyàfi káwọn náà bọ́ bọ́ sábẹ́ ẹni tí ò ní hmm. torí pé oríṣi èèyàn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run sọ pé wọ́n lè fún zakat hmm. tí ọ̀kan náà ròyìn tọ́lọ́run fi dákọ̀ àwọn oríṣi ohun tó bá ti ń bẹ lára ẹnìkan ẹ̀ fún ẹ sáà mọ́ ti fún ẹni tó jọ̀ràn èèyàn lẹ́yìn lórí pé kẹ́ ẹ náwó lé lórí hmm. bí ọkùnrin nìsín kò gbọ́dọ̀ fún bàbá rẹ̀ ń zakat kò gbọ́dọ̀ fún àwọn ọmọ rẹ̀ ń zakat kò gbọ́dọ̀ fún ìyàwó rẹ̀ ń zakat tó báwọn eléyìí sàárà àkọ́ni bẹ láàrin wọn pẹ̀lú rẹ̀ ọ̀ràn àyàn ìní pípọ́ náwó lé wọn lórí. Hmm. ẹ̀yin obìnrin ẹ lè yọ zakat tìyín kẹ́yìn náà yọ fún àwọn mọ̀lẹ́bí ìyèkan àtàrà gẹ́gẹ́ bí ọkùnrin bí àwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ọmọ tiwọn náà ẹ̀yin náà lára ẹ̀ ní yọ zakati ti ní fọkọ yín o torí wọn ní hadith Zainab ìyàwó Abdullahi bin Mas'ud radiyallahu anhu níbi tí anabi ti sọ fáwọn obìnrin kí wọ́n ṣe sàrà tó wá sọ fọkọ ńlé tọkọ wá sọ pé èmi mọ lẹ́tọ̀ọ́ sí sàrà rẹ̀ ju ara àta lọ àwọn olùmọ̀ sọ pé bẹ́ẹ̀ ni sàrà àtinúwá lélẹyìn yàtọ̀ sí zakati ìyẹn ni kófin yẹn ọba yọ zakat kò gbọdọ̀ yọ zakat fọkọ rẹ̀ so torí pé ọkọ òun ò sí náà ẹni tófin yẹn yọ zakat fún ṣùgbọ́n ẹ lè yọ zakat fọmọ tìyẹn torí pé kìí sọ̀rọ̀ yẹn lórí yín ni pé kẹ́ náwó lé ọmọ lórí bàbá ọmọ lọ́lọ́ọ̀ ní kọ́ náwó lé ọmọ lórí ṣùgbọ́n ẹ bá sì ti ṣe yọ zakat fáwọn ẹni tó jẹ́ alásùnmọ́ yín àwọn mọ̀lẹ́bí yín àwọn àbátan yín ẹ máa gba ládàá oríṣi méjì ládàá pẹ̀ yọ zakat àti ládàá pẹ̀ sokùn ẹbí pọ̀ ní ìjọba ṣe jẹ. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. àwọn nọ́mbà tí à ń lò náà nù ó ti jẹ́ pé àwọn ìpè náà wọ́n ń rọra wọn. hello. hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah. ó kàn yíyọ tí ń pè o. orúkọ mi ni yusuf látọ̀dọ̀ láti ọ̀dọ̀ ìbéèrè yín. ìbéèrè ni pé mo gbọ́ níbi prógámù ọ̀tàkù pé tí èèyàn bá kírun lẹ́yìn iná tí èèyàn gbọ́dọ̀ mọ̀ káfátíà hmm. nígbà tí ìmọ̀ ìmọ̀ káfátíà tán. mo á fẹ́ béèrè pé tí èèyàn tí ìmọ̀ ìmọ̀ bá ti wà ní orúkú pípé hmm. pé èèyàn tún gbọ́dọ̀ kápátí àbí mo gbẹ̀rí nínú àdìgbànàbí gbẹgbẹ́ tó tí ìmọ̀ ìmọ̀ bá wà rúkú tí ẹ̀ bá rúkú tí èèyàn bá wọ́n fi kíkẹ́ bá àṣàlàyé ìbẹ̀rẹ̀ dáadáa. ẹlẹ́yìn àyọkúrò ni àyọkúrò hmm. ni ti rúkú kódà kí tún ṣe rúkú lásán hmm. ìmáàmù ó ń ku ìṣẹ́jú àyà tí fi rúkú níwádé àyèyàn ọgbà fún pé fi ké fatiha wọn náà baraka yẹn hadith Abi Bakr radiyallahu anhu ọba àwọn kan ti rúkú ọwọ́ àrùkù ṣáájú kó tiẹ̀ tó darapọ̀ mọ́jàmá lẹ́yìn lẹ́yìn sáfù ìwárìn wàá bá sáfù níbi tí sáfù wà lẹ́yìn ìgbà táwọn àbí sallallahu alaihi wasallam tó gbórí sókè ànábì sallallahu alaihi wasallam ńgbà tó sálámà tán ànábì béèrè pé ta lẹni náà tó sáré wọ sọlá ó lè mí nì ànábì ní zadakallahu hirsan wala ta'ud ọlọ́run ṣe àlékún gbígbìyànjú lórí ẹ̀sìn fún ọ àmọ́ ọ̀gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀gbọ́dọ̀ hmm. ṣe bẹ́ẹ̀ sáré wọ sọlá tì mọ́ ṣùgbọ́n àwọn lórí pé ọba àwọn ọrùn kù ó sì kà kún pọ̀ ń baraka nítorí pé ẹni tó bá ti bá rògbò ti baraka hmm. ṣùgbọ́n wà ní dúró ní ìgbà tí ìmáàmù wà ní dúró àyè sì gbọ́ láti ké fati àwòké ò ní sọ̀dà hmm. nítorí tó wà nù hadith Ubadah ibn Samit radiyallahu anhu hmm. la'allakum taqra'una khalfa imamikum fẹ́ẹ̀ máa ń ka kí ó lẹ́yìn àwọn lè yìí qalu hazzan ya Rasulullah àṣùbà ni wọ́n parí o ti ń bẹ̀rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni àṣírí kéènì wà nábì wọn náà tẹ fàálù ẹ gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ máa o ìlàbí ummul kitab àyàfi fatia nìkan fa innahu la salata liman lam yaqra biha torí gbogbo ẹni tó bá ti sọlá tí o bá ti ké fatia kò ní sọlá fún ìjẹbù síjẹ. hello. na orúkọ yín o. sàmárì kan rẹ̀ ń tulọ̀. wa salaam wa rahmatullahi wa barakatuh orúkọ yìí ọdún pè. ìyá o ti já ẹni ìgbìyànjú ẹ̀ padà ọjà ni o hello. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ọtí ń pè o. ọmọ ìlú ìṣẹ́ aláǹtọ̀ yìí. ìbéèrè yín. ìṣe ẹ̀jẹ̀ ọ̀sẹ̀yàn lè fi oúnjẹ yọ ìgbà owó èèyàn nínú rọ̀lọ́dọ́. ṣé ẹ̀ lè fi oúnjẹ yọ zakat. bẹ́ẹ̀ni. zakat rẹ̀ wọ̀. zakat rẹ̀ wọ̀ ṣé zakat lè fi kí àbí zakat gẹ́gẹ́ zakatu lè fi tura bí. tọ́ bẹ́ẹ̀ ló ṣe fún oúnjẹ yọ zakatu àyàfi tó bá pa gbẹ̀ nìwọ̀ àgbẹ̀ tó jẹ́ pé èrè oko ńlọ ń kó hmm. ọlọ́ni wa ẹ̀ tó xọkọ̀ hù yẹ́ wọn xasọ́ọ́dún ẹ yọ ẹ̀tọ́ ọlọ́run ọba tí ṣe zakat kúrò nínú èrè oko lọ́jọ́ tẹ́ ẹ bá kéré oko sọ̀rọ̀ lẹ́yìn ẹ yọ ìdá kan nínú mẹ́wàá hmm. tó bá yẹ pé omi òjò ọlọ́run ọba fi mú kí n ta ìgbìn kó hù tó fi wá so ẹ̀ hmm. ṣe wàhálà kan tó lọ́run ọba fi mú jáde ìdá kan nínú mẹ́wàá mo jẹ́ pẹ́yìn lẹ́ fowó pamí síbẹ̀ àbí ẹ̀rọ kan lẹ́ lò tẹ́ǹtún rẹ̀ pósí tẹ́ǹtún náà yín lówó náà yín wàhálà ẹ yọ ìdá kan nínú ogún ẹ yọ zakat oúnjẹ tá a sì máa yọ zakat mbẹ kì í ṣe pé su o káà hmm. sọ pé tí su bá tọwọ́ báyìí iye báyìí lọ́yọ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ hmm. àbí tí ẹ̀gẹ́ bá tó iye pọ̀npọ́n báyìí iye báyìí lọ́yọ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ hmm. àbí rèké àbí tòmátò yóò jẹ oúnjẹ wóró ẹni tó ṣeé fi mú dùn wá gẹ́gẹ́ bí àgbàdo bí ẹ̀wà bí ìrẹsì bí akámà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìgbà tí ń tẹ bá mi lérò tó to tó ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn méjì múdù hmm. so eléyìí ẹ wá yọ ẹgbẹ̀fà múdù nìyẹn hmm. so ẹ ẹ àbí ọgọ́fà ọgọ́fà múdù nìyẹn ẹ wá yọ ìdá kan nínú mẹ́wàá hmm. eléyìí ti ṣe ọgọ́ta múdù so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Hello. Salaam aleykum Abdullah. Wa aleykum salaam wa rahmatulahi wa barakati. Orúkọ iye ẹ ti ń pè o. Rasheed uh, Hussein mo pè padà láti UK. Tọ́ ìbéèrè yín. Ẹ̀rọ ìbéèrè mi ni wípé gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé um, ní irú agbègbè sí àwa wà yìí. Àmọ̀ hmm. wà lábẹ́ òfin ọlọ́run náà ni pé kí a rí ànábì kárí oṣù ká tó gbàwẹ̀ fẹ́ náà ni kí a rí oṣù mẹ́ta tí a bá fẹ́ ṣe ìtúnu. àmọ́ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ti ń bẹ nínú àgbègbè tá a wà àti àwọn orílẹ̀-èdè tó súnmọ́ tí wọ́n jọ ń dìjọ ń ṣe. kò hmm. náà ni wípé àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ olùmọ̀ àgbègbè náà hmm. àkójọpọ̀ wọn tí wọ́n máa ń ṣe lábẹ́ rírí oṣù àti rírí oṣù àwẹ̀ àti ìṣúnú ìtúnu náà ni wípé wọ́n ti máa ń uh, based on astronomical calculation òun ni wọ́n máa ń gbé àgbékalẹ̀ yẹn wọ́n máa ń sábà gbé àgbékalẹ̀ yẹn sí kò ń ṣe pé bóyá wọ́n á rí i pé a rí oṣù báyìí àti oṣù ẹgbàwẹ̀ àti oṣù ẹ̀ṣinu gẹ́gẹ́ bá ti sọ wọ́n mọ̀ pé ní orílẹ̀-èdè kọ̀ọ̀kan ni wọ́n ní àwọn àgbékalẹ̀ wọn ǹjẹ́ bó ṣe rí yìí tá lè fi àgbékalẹ̀ àwọn ìlú islam míì tó jìnnà sí àgbègbè wa ń bí ǹjẹ́ a lè fi ṣe ìbẹ̀rẹ̀ àwẹ̀ tiwa àbí fi túnú tiwa àbí tí àwọn aláṣẹ àgbègbè wa bá sọ ọ̀nà làfẹ́ tẹ̀lé

Hmm. tàwọn aláṣẹ nínú yín hmm. àwọn olùmọ̀ nípa tẹ̀síìr àti ṣẹ̀ríyà wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé ńṣe látẹ̀lé ta láṣẹ lópin ìgbà tó náà bá ń tẹ̀lé tọ́lọ́ hmm. tí sì ń tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alaihi wasallam tí aláṣẹ yòówù bá ti takùtọ̀ lọ́n takùtà nàbì òun fúnra ara rẹ̀ lọ́gbọ́kùn kátẹ̀lé tó ń kó lọ́rùn wa òun ní ọ̀fẹ́ kátẹ̀lé tó ń. torí délé yìí sọlọ sallallahu alaihi wasallam sọ pé sóòmù lè yẹtẹ wà á fòrò lè rò yẹtẹ ẹ sì máa ṣe ìtúnu bá tún tún hmm. ó ní yóò tó bá ti tí ó tẹ̀lé níjọ́ àkọ́kọ́ nínú Ramadan hmm. bẹ́ẹ̀ náà ni tìtúnu nígbà tá a bá ìgbà ní àjẹpẹ́ àfijọ́ kan kun oṣù Ramadan náà fi pé ọgbọ̀n gẹ́gẹ́ àjẹpẹ́ ìjọ tí ó tẹ̀lé náà jẹjọ́ kìíní nínú social world gbogbo eléyìí ò bùkátà kí ni àwọn ní astronomy ń sọ nǹkan kan àbùkátà rẹ̀ àbùkátà hmm. tí very clear jù wọ́n dàbí ilé náà ní tí wọ́n láwọn ṣe ìsáàbì ìsáàbì kìíní tá ní kí wọ́n hmm. fẹ́ fi sí. so àwọn àti wa lọ mọ́jọ́ lẹ̀ kó tó di pa arósù àwọn ọ̀fẹ́ rósù hmm. ọjọ́ kílẹ̀ mú bá dé ṣe mọ́jọ́ yà ó tó bá yẹ pé sìn yí bá ní tẹ́ ẹ̀ bá gbé gbá báyìí nàbì sallallahu alaihi wasallam ti ṣe wí á sọ fún yín pé fẹ́nu lẹ fi bẹ̀rẹ̀. tẹ́ ẹ bá sì fi fẹ́nu bẹ̀rẹ̀ nǹkan òfin ọlọ́run tún sọ pé ẹ lè parí rẹ̀ àti pẹ̀lú fẹ́nu. ẹ̀sìn tí mo wá bẹ̀rẹ̀ tí mo parí pẹ̀lú fẹ́nu ọlọ́run wá ní ọgbà lọ́wọ́ mi ọgbọ́n tọ́lọ́ sọ ni oníwà ẹnpẹpẹ ọhún tàtẹdù tó o bá tẹ̀lé sallallahu alaihi wasallam ẹ mànà mm. torí ẹ nígbà tí àwọn ẹni tí wọ́n jẹ́ aṣíwájú yín nírò UK táwọn bá ti sọ pé ọ̀rọ̀ àwọn astronomist kan làwọn fẹ́ tẹ̀lé àwọn ìṣirò kan tó wà ń bẹ ìṣirò rọ ìṣirò òfó tí ó wà máa mú kó sùn ó lé kó tó lé tí ó mú kó sùn ọmọ lè ń tọ́tọ́ bá lé hmm. àmọ́ ń ta fẹ́ fi gbogbo rọ̀ sí torí ẹ̀ ẹ tẹ̀lé ìlú tó bá súnmọ́ ibi tí ó wà tọ́jú lu àwọn mùsùlùmí tọ́jú pé àwọn ń tẹ̀lé ń tọ́lọ̀ ń wí ìtànà bí sallallahu alaihi ń sọ nípa bá ṣe bẹ̀rẹ̀ Ramadan àti bá ti ṣe parí rẹ̀ tó hmm. ń tẹ́ màá ṣe nìyẹn. jazakumullahu khairan ya ibi náà ni a ti máa ṣẹnuró lórí ètò fótó ní ọkọ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọlọn kọba àfi sanwó lẹsùn lórí láyé bí àti lọ́jọ́ àgbóǹdẹlẹ kíámà ọkọ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. oṣèròdún Gbadebo Rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdúnrún center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèjì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjò kan láti gbàyíwá yẹsẹ kùmùnà khairan náà ni a tún pàdé lórí ètò ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbúrò mi náà látòkè àdó akínsílà àti àwọn ìjìmọ àti àjọ wà ń bí aago mọ́kànlá àárọ̀ lápàdé lọ́la lórí ètò insha allah títí ìgbà náà ó ní mò ń fi wa ní kíkẹ́ ọlá kíkẹ́ ọlá sàlùbáríkà jùlọ pé sálámù aleykum rahmatulahi wa barakatuhu. muhyil mumitul hayyul qayyumul wajidul majidul wa.